Dialogue for fluency. Tìó, mo gbọ́ pé o ra lé. Òtítọ́ ni. Ṣé ká wá kí ọ? Ẹ̀yin mélòó? Òjó, Sam àtèmi náà. Dialogue again for fluency pè ọ́ mo gbọ́ pé o ralé. òtítọ́ ni ṣé ká wá kí ọ ẹ̀yin mélòó Òjó Sam àtèmi náà.